mo bọ́nà rò pé ààrẹ tẹ́lẹ̀ ó ti goat. ẹ torí i'm great of all time bọ́nọ̀sì mo jẹnu ayé rẹ̀ wọ́mọkùnrin bó ṣe nà tán. ẹ wo. sọ fẹ́ sọ fàánù ni tọ́ ọba fẹ́ mi. sórí fàánù òun náà ni ó fa fámìlì rẹ lápòyà. a ládùúgbò lè tó ṣe fún mi. dákun sí. ó sì jẹ́ kí lè rí rẹ ìlérí orí burúkú wo ni mo ṣe fún ọ. síbi orí ọ̀tá ọ. orí ọ̀tá ọ náà. yóò